الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم إن امرأ القيس ترى إلى مدى وبفكرائنا مدى مع طموحنا منه دون المدى فعتى طموحنا منه دون المدى وخمرت نفسها بالجبر الجواه وقامرت نفسها بالجبر الجواه وقامرت نفسها بالجبر الجواه حتى أوى الحتف في من قد حوى حتى أوى الحتف في من قد حوى وابن لأشج القين ساق نفسه الوداع إلى رئيسمات العدا إلى الوداع إلى رئيسمات العدا واخترم الوداع من دون التي واخترم الوداع من دون التي واخترم الوضاح من دون التي واخترم الوضاح من دون التي أملها كيف الحمام المنتظى أملها كيف الحمام المنتظى فقد سما قبلي يزيد طالبا فقد سما قبلي يزيد طالبا شأو العلا وما فما وها ولا ولا أخلق العلا وها ولا ولا فاعترضت دون الذي رام وقد فاعترضت دون الذي رام وقد جد به الجد الهيم الأربى جد به الجد الهيم الأربى هل أنا بدع من عرانين علا هل أنا بدع عليه صرف دهر واعتدى فإن أنالتني المقادير الذي فإن المقادير الذي أكيده لم أل في رأب السأل أكيده لم أل في رأب السأل أكيده لم أل في رأب السأل أكيده لم أل في رأب الساء وقد سما أمر إلى أوتارهم وقد سما أمر إلى أوتارهم فاختط منها كل عالي مستمع فاختط منها كل عالي مستمع أه؟ فاحتط منها كل عالي المستمع فاستنزل الزباء قصرا وهي من فاستنزل الزباء قصرا أقابل روح الجو أعلى منتمى أقابل روح الجو أعلى أقابل روح الجو أعلى منتمى أقابل روح الجو أعلى منتمى إلى أين ولا la kà إلى أين تبقى ilé orin tó bá tó níbi ká sàlàyé àwọn àtàkókò sínú fún wa ààrẹ kà pé ogún. àwọn díẹ̀ tá a kà nínú ilé orin tòní àti díẹ̀ tá a tún fi kúnnú dáàkà lọ́la ó kúta ńláńlá nù Arabic history ló kó sínú ó tún lè kó ń tà lè pè ní al-adabul arabi sínú tí ẹnìjẹ ti ṣàǹfààní pẹ̀lú ẹ̀. ayélujára yìí ṣàlàyé fún ọ oríṣiríṣi àwọn àdánwò tó ṣẹlẹ̀ sóun àtàwọn àjálù tó ń bá pàdé àtàwọn àgbákò tí ó ṣáléwá bá lójú ọ̀nà pé òun ò rí olólùfẹ́ ọmọ abẹ́fẹ́ lẹ́yìn ìgbà yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa fi tan àwọn èèyàn kan ká ti wáyé rí ní ìsàlágbáwá báwọn náà lé nǹkan tí wọn ò sì fi nǹkan náà tán lélẹ̀ àti tíkú bá gbàrà wọn lókun lábàá ní kékeré kan tẹ́lẹ̀ ọ̀lú wù lè mà kéèyàn ní àkólé kan lálá wà highly ambitious àwọn tó níwà wípé. tí wọ́n bá ti rí pé ojú ọ̀nà yìí ni fẹ́ dé lọ́la gbogbo ohun tí wọ́n bá ń ṣe sẹ́yìn wọ́n fi dójú ọ̀nà náà ni àwọn ṣe. àfi ká bá tẹ̀lẹ̀ bóyá kú ló wá dí lọ́wọ́ o májíkù ò bá ti dí ò lọ́wọ́ nítorí òun ní lọ́kàn òun ò ní ẹ̀mẹ́ ẹlòmíì nígbà tí ó wà kéékèèké mo fẹ́ dàbí báyìí lónìí lọ́kàn. ọkàn yẹn báyìí nǹkan ọkàn òdò ń jẹ́ ẹgbẹ́ náà tó jẹ́ nítòsí ni pé òdò lórí ọ̀lówó nìyẹn mà rẹ̀. fúnra ìwà fẹ́ fún wa láwọn ìtàn àwọn èèyàn kan nù ìtàn lágbáwá tí wọ́n ní nǹkan tán wá wọ́n sì ṣe gbogbo tí wọ́n ní lágbára láti rí nǹkan náà àfẹnẹ́jú kó bá dí lọ́wọ́ lókù ó ní iná bàbá àlùkò ìsíjàrọ̀ ilé àmàdá fàájà àkọ́hó ìlàmùmù dúró lálẹ́mìíyá ẹni àkọ́kọ́ ní ọmọ olùkọ́ ìsì àti máa ń gbọ́ bàbá àgbókọ̀ rí ọkọ mi nínú àwọn tó sẹ̀ ní sáájú àdúgbò Muhammad ṣááyẹ̀dùn jàìrí kọ́dà wọn a máa pè ní àmì ìrùsùn àbá ìlú jàìrí kò sẹ́ni tó mú ní kọ́tò ní àwọn lágbára tó sì ẹ̀mí ṣáájú ànábì ó kọ rẹ̀ gángan jundub níjẹ́ ibn hujr olùkọ́lẹ̀ láti ní ọmọ olùkọ́ ismuhu jundub ibn hujr al-kindi jundub ibn hujr al-kindi ó kọ rẹ̀ olùkọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí a ti lóye ó ní ìgbà ṣe àkọ́kọ́ tó ń tẹ̀lé adájọ́ àwọn ó kọ̀ mọ́ olùkọ́ gàgàlì tí ó ń dọ̀ fún un náà ṣoṣo wọ́n á kọ́ ní adájọ́ adájọ́ yẹni wọ́n ní ọ̀sánlẹ̀ nípa ní oríṣiríṣi ìtumọ̀ wá ní kójú ló kọ́ kí ló tó kọ́ ojú ojú àti orúkọ mọ́ olùpèsè tó bàbá rẹ̀ ní jẹ́ sójú àti ìyẹn akọrin tó gbajúmọ̀ ní ọlọ́pọ̀ orin ẹ̀rẹ́ ti bá pàdé. gbọ́n tó kàn wá gẹ́gẹ́ bí ìtàn rẹ̀ kàlàfẹ́ sára ìfún ìtàn rẹ̀ gan náà ní àfa ìfẹ́ sọ lónìí. gẹ́gẹ́ bí àṣà àkọ́tún àwọn kẹ́lẹ́mẹ̀tì mẹ́nu ilé orin ilé ọ̀kan náà. dàrọ́ ẹyin sàrọ́ kéèyàn kéèyàn kéèyàn ń rìn lọ́bì kan. sàrọ́ kéèyàn ń rìn láti fẹ́ lọ sí nǹkan. màdá omegọ́yà mọ́nà mo fẹ́ lọ sí Ireland láti lọ ra tẹlifíṣàn màdá nílò àti Ireland rẹ̀ kí ni ìlọra tẹlifíṣàn gáyà lọ́ti bẹ̀ màdá ndé màdá gáyà. fàtàkọ̀hó ẹ̀yẹ́nì ní ìtàkọ̀ olùmọ́bí aláwọ̀dún ní ìfàlà ẹ̀sìn ní àákọ̀ aláwọ̀dún ní ìfàlà ìtumọ̀ rẹ̀ ní mọ̀nà mọ̀nà ìtàkọ̀ mọ̀nà. wọn yẹ lo ẹ̀ka àkọ́kọ́ mẹ́ni mọ́nà ẹ̀gbọ́n mi lójú náà ẹ̀rẹ̀ bí ẹ̀ka àkọ́ ní ẹ̀ka àkọ́ ní àyùmọ́tò dúró náà àzàràbí ilẹ̀ ìmọ̀tì. Ìpèjò tó rọ̀ ó kọ bí ìrìn kò jẹ́ kí lọ sí mọ́sálásí. Máa nà ẹ̀ka àkọ́ ní mọ̀nà ó sì rí àkọ́ náà. أنا عاقه هو بدني أنا ثم ذلك منع دون أن وجدت وجدت كل وأنا أنا مجلس وأنا دون الذهاب إلى المنزل ولكن للبيت مثلا فلا محمود عاقني دون العقل ó kọ ní ipò jẹ́ kí n jẹun ẹ bá ti lo ẹ̀ka pọ̀ abẹ́lẹ̀ ọ̀la pọ̀ ẹ̀ lè wú rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ní kò ní kẹ́ ẹ̀rí nǹkan yẹn kí ẹ ní mú ìrìsìmọ̀ ẹ̀ka pọ̀ àbí kàṣídúnà. النداء فاعتقه إمامه دون النداء ìtumọ̀ nìdánà ní gọ́yà. Obìnrin gbogbo fìmáàmù حمام عسرا أبو حمام اسمه حمام الموت على الصوت جربا الموت يكون النبي دون النداء ميدان به ونزايا ون أقول كاري أني أتم له كاري ألف يواتو هنا ني مثل أنه هي أتوا شغالي onímọ̀ mọ̀rọ̀ alẹ́kọ́ sí ìdọ̀rọ̀ ilẹ̀ àmàdà ìmọ̀rọ̀ kẹ́sì náà ṣáájú ìrírí òun náà ti rìn láti lọ lépa bá àkọlé kankan ó sì rí ó gbìyànjú pé èmi náà fẹ́ di báyìí mo fẹ́ rí àkọlé kan yìí kí n lè mú wọn fà á sáàpọ̀ owó ìmáàmù owó ikú ikú wa dé kíkó ìtọ́lọ̀ ọ̀pọ̀ máa ó wá kọ́ di dúró náà lè yẹn dá kò jẹ́ kó rí

bí kò máa mutí káàkiri bí kò máa klọ́ọ̀bù káàkiri bàbá rẹ̀ ọmọ bá kiri hmm? bàbá rẹ̀ lọ lọ́ba àlú ó ti wá ń ba bàbá lórí gẹ́gẹ́ àti ọmọ orílẹ̀ bàbá ti lọ́mọ rẹ̀ nígbà tí kò gbọ́rọ̀ wọ́n yí fún un wọ́n ti bá iná bí àwọn ọ̀wà burúkú ló pọ̀ ní oṣù fún ìmọ̀gbọ̀n kẹsì tuntun náà kó mo tí ó sáyé bàbá wa lè kó lè àbá ń lè kúnlẹ̀ àbó kí ẹ̀ lórí bá wọn lọ sí lọ sí ra rẹ̀ olóde kí ọ sábà jáde kúnlẹ̀ wá kún sínú lájẹ lọ lọ́jọ́ ìrìn àwọn aṣọ àárí lórí aṣọ àárí làwọn ìran akọrin lárúbáwá tá máa ń dáná mo lọ dáná lọ́jọ́ náà lójú ilé ẹ̀kọ́ tó gbẹ wọn lọ bá wọn ká ẹ̀ ń lọ́jọ́ àwọn ìyàwó lápẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ nílé òkè wáyé máa ń sùn lọ yẹn náà àyìnmẹ́lì ẹ̀fọ́lẹ̀ àwọn bàbá wọn kà sí bàbá rẹ̀ jọba lé wọn lórí ọwọ́ lọ ṣe mítìmì ètè fún bàbá rẹ̀ wọ́n kọ̀m̀plé pé owó orí tí bàbá rẹ̀ ń gbẹ́ tẹ́ ń gbọ́ báyìí wọ́n kọ̀m̀plé pé owó orí tí bàbá mọ́wó ti ń gbà lọ́wọ́ wọn ti kọ̀ lọ pa ọba wọ́n kọ bàbá náà ni wọ́n fẹ́ẹ́ ṣe ó sì lè ó kẹ̀ nígbà tí ó wá dé sí ìgbọ́ ẹ̀ tó bàbá àwọn ti kú àwọn tó kì í ká ní àwọn báyìí báyìí bàbá báyìí. ìjọba náà ń mu sí lọ́wọ́ ó wá sọ̀rọ̀ kan wọn láti gbajúmọ̀ ní adábàá àwọn lórí. ó ní kan ìyá mi sọ̀rọ̀ kí rọ́. wọ́n àmàlà ní ìdààmú kẹ̀lí rọ́. ولا صفو اليوم ولا غدا اليوم خفر وغدا أمر فجعل فليعني صغيرا فليعني صغيرا فجعل صغيرا ويعملني له كبيرا لا النوم لا صح اليوم لا صحو اليوم لا صح اليوم لا صحو اليوم ولا خمر غدا ولا خمر غدا اليوم خمر وغدا عمل إذا يوم صغير بالنسبة للبنك كيف بابا يحكم جادا وحمل الدم tẹ̀bí kó tó wá dàgbà lẹ́sìn ẹ̀jẹ̀ ẹ̀yẹ náà fi jà lẹ̀ kí wọ́n ń jà ẹ̀yìn torí pé òtún ọ̀nà yàrá pé báwo á gbé jà rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n pa nínú ìdè. ó ní wọn ní máa ń lónìí sọ́mọ́ wà ní máa ń lọ sí gbogbo ẹ̀ ká

ìlú padà ó gba àwọn tó wá pa ọmọ ẹ̀pá wọn yẹn àwọn tí wọn ò mọ̀ sílẹ̀ náà ó tún pa wọn. àwọn àwọn tí wọn lọ wá àwọn èèyàn tí ó jọ ní wọn kalẹ̀ wọ́n ti pé agbára ọmọ ìpèsè wa lè ká wọn má wọ́n nílẹ̀ tí wọ́n sọ ọba àwọn ọba lọ́ba lóga àti pẹ́ẹ́ká kan mo fẹ́ jájà ká ọjà ọ̀rẹ́ ọ̀rẹ́ àbẹ̀rẹ̀ jẹ́ ẹ̀ràn àmì lọ́wọ́ kí n lè ìlú àwọn elédè níbi ibi ní tọ́kì sólè yàrá wọn lọ bọ́ ba ìlú náà pèsè sẹ́yìn lọ́wọ́ kí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìjà àwọn ọmọ pẹ̀lú mi kí lọ́ọ́ fi bá wọn sáńjà àwọn ọ̀tá mi bàbá mi jà ọba yẹn wá sí àdéhùn fún ikú máa fún wọn lọ́wọ́. ẹ̀rọ àmì ká sọ nípa ìròyìn wọn fèsì òfin òwà gbogbo lọ́wọ́ rọ̀ lásìkò tí ọba náà kẹ́rẹ́dà ti bá jahaza àjùyọ̀ àwọn ọmọ ogun tí ó tẹ̀lé lọ́jà mọ́

pé wá fún ọ lásọ kẹ́kẹ́ mo bọ̀ lásọ ìgbé jíìsì ọba yìí wá fún ọ fún aṣọ tó ní ìwọ lára rẹ̀ wọ́n lè pọ́ ìrìn sí ìwọ lásọ ti aṣọ ni wọ́n lè pọ́ sí rẹ̀ ó má gbàgbọ́ bá wẹ̀ ó bá wọ̀ sọ báyìí bí edigbo gbogbo ti ń bẹ ní ara tó ń kọ́ ní ìjà lára bí káríkì kẹ́míkà lọ́wọ́ aṣọ yìí. àdìgbà ìdíjẹ́ abẹ́kọ̀ọ́ báwọn náà ní ìran ọ̀làjú táwọn náà máa ń lò láàárọ̀ ìwà fasadà bí ikú ìmọ̀wòròkè ọba tàn jẹ abẹ́kọ̀ ni ọba tó fọkàn tán ló tàn jẹ pápá ọba tàn jẹ pé ntọ́sìn lọ́tọ̀ ó rìn ni ó rìn kó lè lágbára ó ni nílẹ̀ lédè mi kó lè bá rí bí akọ́píríṣì àbúríṣà rẹ̀ kéde ìbátan ọlá ní tó di ni kò bá parí tó torí ẹ̀ fún ní èmi náà tí nǹkan kan bá gbẹmí lọ́wọ́ kọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ ń sì wá olólùfẹ́ mi lọ súnmọ́ mi lọ. Nínú ọ̀rọ̀ àìkọ́ni síjàrọ̀ ìlà àmàdá fàtàkọ̀ owó ìmáàmù lóró lárúbílá. yóò gbáyà ẹ̀kọ́ yàrá Bọ́dá kọ̀ọ̀kan yóò gbáyà ìwọ̀n olùkẹ́yìn dé ní ìdá rẹ̀ dé gáyà tó lọ ṣe lọ́dọ̀ ọba ntí òjò kọ́ rí ibi iṣẹ́ ni ọkọ̀ òjò ìdá ọkọ̀ ìdá. ìtumọ̀ náà tí ìmáàmù mi ò bá dé èyí sì máa lọ pé jákàmù náà pé sí ń wá òun padà rí nínú àwọn àtẹ̀sí tó ń bẹ wàhálà rẹ náà fúso àbí èrè ìjábúrè ìjà wá àtẹ̀hàwá olùhàbíbùrè máa ń kọ́dí hàwá àtẹ̀hàwá olùhàbíbùrè máa ń kọ́dí hàwá. àbúrújábúrì arákùnrin kan nínú àwọn alárúbáwá àná ilẹ̀ kíńdà ló ti wá ó kọ rẹ̀ ní àbúrújábúrì ó níyàwó rẹ̀ ní àbúrújábúrì. lákòókò tó alótú kọ́ márùn-ún oníkan lọ́sọ̀ pé nǹkan dà kó dàrú kó dàrú mọ́ra wọn náà yẹ pé kọ́múrù ní kọ́múrù ibi ìwà ti ju ọtí sọ́pù yóò mọ gbogbo ìfún rẹ ní òkìní yóò dàrú mọ́ra wọn yìí. ẹ máa ń lo kọ́mọ́rọ̀ mọ́ kọ́látọ̀ pẹ̀lú náà wà ìlú sùn kọ́mọ́rù náà yìí dẹ̀ lásìnà kọ́látìnà ṣùgbọ́n kọ́mọ́rù rẹ̀ kíni ká pín nǹkan kíni kó mẹ́sì lára wọn. náà wúkọ̀ àmàlà ọlọ́gbà àbúrúdábò lè ló pẹ̀lú sáré sáyẹ̀ wà. àìjàwá omi àìsẹ̀kẹ́ tí máa ń tí máa ń mú ẹnu ẹ̀ka ti mú inú wọn kó lè báyé wa. àìsàn ké inú omi àìsàn ké ní máa ń jòkó. hàwa kí nǹkan kó nǹkan bára máa ní hàwa kí nǹkan kíni ó kó nǹkan bára. kí ni àlùmásìmù ìkú tó wà ní alẹ́ àlùmọ́ọ́tù a ní alìṣìmáàmù a tún ní alìhàtìfò gbogbo ẹ̀tí òfin ni ń túmọ̀ fún ẹlẹ́pàdé kọ́ máa lórí sẹ́mu wọ̀ lẹ́kẹ̀ẹ́ náà já àlùmọ́tì ọlámọ̀lùmọ́tì lámọ̀lùmọ́tì ó ó lè máa lò sí àwọn alìhàtìfò ní kú ó ní kọ́ọ̀mà náfúsù àbíní jábúrì ìjàwá ẹ̀mí àbújábúrì náà lọ papọ̀ máa inú tí ń ro inú tí ń ro ó lọ kó mẹ́rin ó lọ kó ẹ̀rẹ́ rẹ̀ gbàtí mo fi ń finú tó ro náà tó pọ̀ dé ibi tó pọ̀ dé ata àwa olè àti ikú wa kó máa fi máa ń kọ́dé àwa ikú kó máa wà tí ó máa bẹ́ẹ̀ sì ni àbúrò lábẹ́ mi ọba náà òun náà ti jáde láti lọ jà láti lọ gbèjà àwọn èèyàn rẹ̀. ó sì ní irinṣẹ́ àti ìgbèjà àwọn èèyàn rẹ̀ ó sì o si láti lọ lati àwọn èèyàn rẹ̀ bọ̀ kí ni ẹni wọ́n bá rí gbèjà àtà àwa rò hàbí. tí èyí bá tó kú tó bá jà wá dé ni àbújá lórí ò bá láǹfààní àti débi sí lọ. tiwọn náà nítọ́ ní níwájú tó tó ti ẹ̀kọ́ fẹ́ báyìí máa rìn lójú ọ̀nà pé pẹ̀lú

yíkúlò bá kó máwọn tó kó mọ́ni bóyá kò bá débi tí ń lọ tóbi náà ẹ̀ ní débi tí ẹ̀ lọ lẹ̀ tó yẹ lóde ìtàn àbíjábọ̀ yóò pọ̀ jẹ́ aṣọ lọ́wọ́ àwọn ọdún kẹjọ ọba ó sì fẹ́ lọ gbèjà àwọn kìnnì àwọn ará ìlú ó sì ti kó lé àwọn yẹn sì ti ọ̀dá ẹni yìí ni ó lọ gbèjà wa mọ́ńgà tí ó dojú ọ̀nà kọ́ ó pàdé àárẹ̀ tí ó gbé inú wáyé tó àárẹ̀ wọn wá sí sábà kékeré sábà dé fún kò lè láǹfààní àti dé màdá rẹ̀ kò dé dáàrí àti lọ́mà. ẹlẹ́kẹ̀ẹ́ta náà àwọn tí ó tún dákọ̀kọ́ tó pèsè wá fún wa wọ́n bú náà láìṣà ìjẹ̀lùkọ̀ ìlú sáàkọ̀ náà fún sọ̀hún إلى الرضا إلى رأس العبد وابن الأشج أقرأ بن عبد الرحمن ابن الأشعث الكندي inú àwọn tó sẹ̀mí lásìkò àwọn sọ́làpù wọn náà wọn tó láwọn sàbí láyé ṣùgbọ́n kì í ṣe ẹni tá a lè kàkúnú àwọn àfa nínú àwọn ìdánidágbé yìí. abdulrahman ọmọ aṣááṣì alkindi ó sẹ̀mí lásìkò hajjaj wọ́n ti máa ń gbọ́dọ̀ hajjaj ibn yusuf faqafi. àsìkò yìí náà ni abdulrahman ibn ash'ath kan pè ní ibn ló sẹ̀mí. hajjaj wá yàn án lóye náà gbọ́ báyìí àjáde náà fún di gọ́ọ̀nà ni tí bẹ́ẹ̀ dẹ́ǹtì yàn bí bẹ́ẹ̀ lè wá yan gọ́ọ̀nà gọ́ọ̀nà náà kíni ó náà wá yan àwọn èèyàn ní abẹ́ ara rẹ̀ kí ló wá pẹ̀lẹ̀ nígbà tí àjáde ọmọ Yúsúfù yan ibùdó àṣájì àti wọ́n máa lọ mójútó wọ́n ti pé agbára ẹgbẹ́ àṣẹ́jì wa pọ̀ ju àdájọ́ ó ti fi gbogbo àwọn àyè tí àdájọ́ ni ẹ̀yìn ó ní ó ń tẹ̀jọba dé arákùnrin ìdí mi ó ti gbà lọ́wọ́ àjáde sọ̀rọ̀ àtúnà ọ̀rẹ́ sọ báyìí ìdájọ́ ọ̀gá àṣùgbọ́n ọgbọ́n náà láti máa fi ń gbà ìbọn lára wọn. ó ti wá ìjọba arákùnrin tó wá fẹ̀ káàkiri ó ti kó ti kúrò láwùjọ rẹ̀ lágbá kódà ó ti dé àwùjọ àwọn ilẹ̀ àtàwọn àwọn lédè mi ó wá lẹ́nu kan ń pè ní ríkọ́lù ríkọ́lù yìí lọ bá àwọn tó bí tọ́kì lónìí so ẹni wọn ṣáà ní ìjọba ó ti débẹ̀ ìyá yìí náà ti wá lọ́wọ́ ti wá lọ́wọ́ padà sí káwọn ọmọ ogun tiẹ̀ náà jọ pé wá wá bóòlù wọn náà ti kíni tí ó ṣe mú arákùnrin yìí wọ́n ti ní ọ̀gá ìjọba ọ̀gá o ó onítíkọ́ọ̀lù ní sultana tó ọlọ́ba alẹ́ tọ́ọ̀tù ní àná kódà kòtò ọlọ́run wá dìfẹ́ǹdì mi má lè kí àjáde nínú mi ó dẹ̀ fi wú lọ́wọ́ ẹ̀. àjáde náà tó wà lọ bá nítorí gé tí mo gbọ́ pẹ́dọ̀ rẹ ní ibùdó àṣájì ń bẹ̀ láti bá ń bá ń mú ká rẹ̀. mo mo mo yàn án lórí olórí ni ó sì wá fẹ́ wá máa ìjọba yẹn ti dùn mí ti gbà lọ́wọ́ mi láti bá ń mú ká rẹ̀ tàbọ́kà ti bá ẹ̀ pé oníkọ́rù yẹn nígbà tí arákùnrin rẹ̀ sábà kò ní ìjàmbá yàrá ìtọ́jà bẹ́ẹ̀ ni àti oníkọ́rù bẹ́ẹ̀ ó fẹ́ mú un kalẹ̀ fún àjáde oníkọ́rù wa ní káwọn ọmọ sí àjáde máa bọ̀ wá ká wá mú arákùnrin bá mọ̀ àwa mú wọn so wọn di lọ́wọ́ wọn di lẹ́sẹ̀ wọn fẹ́ kẹ́ ẹ̀dẹ̀gbà síra ibi tí wọ́n lọ bá àjáde ó ti wọ́n kẹ́rẹ́ ìtòkù fún ọ ni pé kò ń kú àbílòkù wọ́n sì jùlọ pàtó àjáde lé ní ẹgbẹ́ lọ́wọ́ òun náà òun náà rọrùn o olókùn bàbá àbálẹ́ ìlú máa ń kó bàbá àbálẹ́ ní ìtò dédé gbóhùn náà yẹn tí ó jùlọ níbi àyè nù. so àwọn fokùn wọn fi ṣéènì sí ọwọ́ ibùn àṣàjì wọ́n fẹ́ lé lọ́ba kí ni lọ́ba àlẹ́ àjáde àdéhùn wa fi ṣéènì sí lọ́rùn wọn so mẹ́yà méjì wọ́n sọ àtìyẹn ẹnì kẹ́lá dáná àwọn sọ àwọn méjì wọ́n sọ papọ̀ pé ẹ máa lọ àwọn ará àwọn lọ lọ wọ́n súnmọ́ lù sí àjájú wa àwọn agbára méjì sọ yàtọ̀ àtẹ̀fẹ́ sinmi díẹ̀ náà wọ́n wò bí nínú ah, kí n lọ bá àjájú kúpa mí pakúpa àbí kí n fún para wọn olóbè àbí kí n fún ọ̀dà kan kú kú ara wọn ó dájú kí òun kú ká àjájú lọ wọ́n sọ fún ẹnìkan ìṣe wọn sọ ma pé ẹ̀rọ afẹ́jẹ́ ọ̀fẹ́ rẹ̀ tọ̀ lọ́kùnrin olóògbé olóògbé dáìdé ó jọ sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yọ sọ̀rọ̀ ìlọ fún ẹ̀rọ àdúgbò yàgbé náà yàgbá ní ìtẹ̀lé wọ́n gba owó àti bí òkè fún bí bí pẹ̀dẹ́sì ni ọ̀kọ̀rẹ́gbọ́n bí pẹ̀dẹ́sì ni ó bá dìde ẹgbẹ́ rẹ̀ sí nígbà náà wọ̀nyí wọ́n yẹ fù láti òkè ní wọ́n bá kò sílẹ̀ bá kò fẹ́ kí ewé làṣájú lókun èyí náà kó tó pa ẹlẹ́yìn pẹ̀lẹ́sì ó ló ń pè bá kó ń kú fúnra wọn ju kí ọ̀tá tà lọ. ó ní wọ́n búnú àṣà jí ní kọ́ìlú àlùkọ́ìlú lágbáwá ẹnì pé ní báálẹ̀ ẹ sì lè pé ní mọ́tàjì ọba kékeré náà tẹ̀lé kọ́ìlú dámú rẹ̀ ní àkóyáàlì àbí àkówáàlì. wọ́n àwọn báálẹ̀ àdúgbò wa ni málíkù náà tẹ̀lé bá alùpàdé àlùmálíkù ọba àlùmálíkù kò wọlé àǹfààní àdúgbò ẹ̀ tí wọ́n lè kù kí lẹ́tọ̀ wọn wọ́n yí jámù rẹ̀ ní àpèlé àdúgbò àkùwà rẹ̀. ó ní wọ́n gbúdọ̀ àṣáájú káfíń ní Abdulrahman ọmọ asilu kìndí àlùkọ́ baálẹ̀ ní mọ́gàdí ní àjáde fìdí lórí àwọn àlùkà ó wá tẹ̀ ó wá máa kó nsì lọ kó sọ́wọ́ àjáde sáàkọ̀ náà fún sàwú ó wá màmá ó wọ ara rẹ̀ wọ́n ó wọ ara rẹ̀ lọ sí ìlàrú ọ̀dá lọ sínú ewu lọ sínú àrùn ọ̀dá àdàhàlà ó máa máa wọ owó owó tí ti lè bá kan lọ́kàn lọ́jọ́ bá pàpọ̀ débi ní o yóò kàn kàn tuntun náà wọn tó ń tó ń tó fún àdájọ nínú tí ò jáde ó máa máa sáàpọ̀ náà ìlàrú ọ̀dá ó kí àjájì ọ̀tá rẹ̀ wáyé kò ní ò wá fi àjẹ́. lèmi náà òun ò nítorí tí ọ̀táwọ́ ṣe gbó kó wá sí ojú ọ̀nà rẹ̀. nítorí tó lè mú òun àrí bí débi tó ń lọ bóyá tí kú bá dé náà gbóhùn ní kúrúkú léyìí o. bọ̀ ní ìrísí gbọ́ nínú ìtàn arábìlà wọn bí kí ń kárí àlẹ́ kan lẹ́lẹ̀ ọlọ́dọ́lọ́gbọ́n abdulrahman ibn ashaf nìkan nínú àwọn tí ó bá àìdáyé rẹ̀ báyìí nítorí bá kó ara yìí nígbà tí àgájù fi jọba tó wá padà wá lọ ọmọ ẹ̀sọ́ ju ìyá ẹ̀sọ́ lọ ọlọ́pàá wà lọ́kọ́ àjáde wá tẹ̀ wọ́n ní tí àjáde wá pa mí kó yẹ apá àdà. ẹ̀yin pàtàkì àtọ̀kọ̀ gbọ́dọ̀ àṣà jẹ́ ìrẹ̀kọ̀ yìí ساق نحبه إلى الرداء إلى حشمات العدا فيهم العشاد في عقبة هذا عبد الرحمن من جمع الأشعث الكندي ساق القيلوني مدى جكني الأرواكني بالني ساق نفسه إلى الرداء وما ما هو راني لو سنو قرن حذارة الشمات العدا ní bíbẹ̀rù kọ́ta fi èèyàn fi ẹ̀yẹ bẹ́ẹ̀ ní ṣùgbọ́n ẹ̀dá ní ìsí ní sí ẹ̀yẹ ọ̀tá tọ́lá ń bẹ nínú àdúrà nábì kọ̀nà ọ̀dọ̀ díkà ní ṣàmì àtàkì àdá ọlọ́ àwa sọ kúrò níbi kọ́ta fi wá sí ẹ̀yẹ ó lé o kọ́ta máa fẹ́ sí ẹ̀yẹ iṣẹ́ lè tọ́tẹ̀lẹ̀ séèyàn ẹgbẹ́ tí mo wá fi ẹ̀rìn ní ọ̀tá ni wọ́n máa ń wá sọ́kún mẹ́ lọ́sẹ̀ ní pẹ́sẹ̀ tó fún wa lọ kó àwọn sínú ṣàmátàtù àdá pẹ̀lẹ́dì kó ń yá lọ nínú kó ń yá lọ kó sínú ìpè ìfin ìfa ìpadà alábàtì ní alátàwọn àgbàtì òdàlù àgbẹ̀nìkaní àǹtàrọ̀tò àbùsí. yẹ́n ká wọn àbùsí fún àkàwọn kúkú pé àwọn kúkú dìkínú ti kí àwọn lọ kúkú yẹn lọ. àǹtàrọ̀ ní láti àtùkì ní ماء الحياة بذلة أسان لا تسكني ماء الحياة بذلة بل فاسكني بالعز كأس الحنظل ماء الحياة بذلة كجهنم وجهنم في العز أطيب منزل أولو صاروا بقول قل لا تسكني ماء الحياة má fún mi lómi kí n máa kí n máa tẹ̀lé mu bèbè nígbà tí lórí yẹpẹrẹ tó wọn ò bẹ́ kó máa tẹ̀lé lórí mu lórí yẹpẹrẹ báyìí ní fásitì ní ìbílẹ̀ ìzẹ̀kà àtàlẹ̀ àǹzọ́lì báyìí pé omi tó korò múrù lọ ní ṣùgbọ́n tó ń fi mu múrù òun tara múrù léyìí fún un ní múrù pépé máa wọlé àyà bíi zéèlà kájà àgbà ní kéèyàn máa sẹ̀mí. lórí ihe bíi tí ẹ̀ ń bẹ̀rù já àyàmà yìí. Wọ́jà ìnáwó òun ṣe lè àtúnyà mò wá. Ọ̀dọ̀ à o. Olókè ẹ̀ máa bẹ́ẹ̀ máa dínú dá ànámà bí ẹ̀ máa wá lé ní abẹ́ ayé ṣáàmà láì gbẹ́ ní dá ànámà. Ó dáa mú lákòókò ní ìjà àmọ́ náà ti ń jáde ìjọba pé tó ní dá tí ń tóbi tá a fẹ́ lọ ní pé n tó fa kíkùn àṣájì fi ṣe tiẹ̀ ní ìdárọ̀ èṣù máa ti rẹ̀ ìdá ó lòun bẹ̀rù bú káwọn ọ̀tá òbò nínú àwọn tí àbá yìí tó kọ lónìí olùwà kọ́tàrọ̀ máa wá gbọ́ àmì lórí ilẹ̀ sí àmàlà àgbẹ̀wò ìmáàmì mú tọ̀dọ̀ ìkárọ́mà. ìta tú ìta kọ̀lẹ́ ẹ̀kan náà ní ẹ̀ka lọ́nà kí nǹkan gé nǹkan. Táàpù olùfẹ́ lọ kékeré ló gé ló gé lójú ọ̀nà. Sọlọ̀ ìdílé rẹ̀ náà. Ìgbàlódé fi kí nǹkan kí ni kó kọ́ dé nǹkan kó kọ́ sí ẹ̀. Wọ́n lè xọ̀rọ̀ alùpàlọ́mù ní nọ́ọ̀sì. Wọ́n lè xọ̀rọ̀ náà kí nǹkan kí ni kó gé nǹkan. Bàtúmọ̀ kí ìfọ̀rọ̀ mọ̀ kò fún mi láyé àtẹ́rí kanáà sí. alùwàdọ́ọ̀mù à ń bọ̀ wáṣọ ẹ̀bà ẹ̀fọ́ ẹ̀fọ́ àmàlàhà ní ìsọ̀rọ̀ alùwàdọ́ọ̀hà ní dúnì lẹ́tí àmàlàhà a ti fún wa bí amalu bilhamza ìtumọ̀ rẹ̀ ní àkólé kan ń tó hmm? ambition àwọn ẹgbẹ́ náà pẹ̀lú amẹ́lì. Torí méjì, ọba ní amúnádà yẹni ó ó hó fún ọ̀vẹ́jẹ̀ kaba yìí sọ́yìfù àbàkàtà ọ̀bẹ ni ìdá àti ìmáàmù kọ́ kí ni ìmáàmù náà ikú àlìmúntàdọ́ta ayọ́kò nù òkú dára kí ló sọ̀rọ̀ ní sí alùpàgọ́ tó wà ń bẹ̀rù ọba kan ní ẹnu ọba lágbára ìyí náà yóò pa lóta yìí nínú àwọn tó ṣáájú kánàdù ọwọ́ ẹ̀rọ ilé o táwọn àwọn míì nígbà yìí lásìkò kánàdù yìí sá ló gbà ní bẹ̀rẹ̀ ẹ̀rọ tó ìṣàfihàn ìtọ́lá wà ìmọ̀ ìgbà tó ti bẹ̀rẹ̀ kí wọ́n á pawó tàyẹ̀ náà sí ní ẹ̀rọ láàrin ìfẹ́ àti ọ̀rí ni títọ́ oníkẹ́ tí wọ́n lé kíni tí wọ́n lé mùsùlùmí kò ń tọ́ àwọn ẹgbẹ́ tá a máa kà á mú kan tiwa náà láti máa gbé ìyàwó ẹ̀kọ́ ọba àtẹnú ọba ilẹ̀ lágbára ni àlùwà bọ̀ wọ́n pè é bẹ́ẹ̀ ládàá pèlè ní kìnnáyà yìí ọ̀dọ́ yìí ordinary àfẹ́ni tí èyí náà ó kọ ẹ̀ gẹ́gẹ́ ní jẹ̀zí mẹ́tù àbúrọ̀sù tí wọ́n wí. جزيمة جزيمة لكن دي بس جزيمة الأبرص wọ́n pè lábúrò ọkùnrin pé ó fẹ́ ẹ̀dá ìdíkó dẹ́dẹ̀ ẹni tí ara lè gbọ̀dọ̀ dé. ẹ̀rọ kò ló lò wá tọ́kẹ́ máa pa pàtó ọba yára ẹ̀dẹ̀ ṣé ẹ̀ ń gbà bẹ́yìn. ẹ̀yìn ara mi ẹ̀ ń. látàrí ẹgbẹ́ ọdún wa pé ó pàwọ̀ pé ó jẹ́ pé gbogbo yìí ti bá gbọ́ agbó ìjẹun yẹn bí yàwó ẹ̀rọ ìgbẹ́ yà bọ́ ṣù. àwọn àbúkọ̀ yìí ọ̀nà ìṣẹ́ wà ti jẹ̀ bí máa tó lù abọ̀ ṣù. ó tọ́ ya kọ́ lè bá a sọ fún máa ọ̀rọ̀ mẹ́rin wá gbọ́dọ̀ àti kókó bí àwọn ọmọ báyìí lélẹ̀ ẹgbẹ́ ìlú ìlú ṣe ẹjẹ́ kìlá àfikọ́ ó máa ní kó wá ní kó wá ní bákọ̀ pẹ̀lú ọ̀kọ́ ó kọ ẹ̀rẹ́ ní jẹ̀síìmà àti akúrọ́sù ní ibi kíni the sword ọ̀nà tó ga èéfù ẹ̀dùn mi wá pàṣẹ pé má gbọ́ akúrọ́sù ẹ̀ máa jẹ̀ fẹ́ o ẹ̀ ti ẹ̀ bí ya ó wá ní kíni ká máa jẹ̀ ní jẹ̀síìmà tó àbọ̀ṣù ó tún ní ọba kan tó lè jọba lọ́wọ́ ń gbàgbà lọ. ó bí arábìnrin pẹ̀lú arábìnrin tí ọba àti bíi ọba tó bá arábà tó ń bẹ lọ́pọ̀lọpọ̀ ní amú ibùdó zọrọ amú ibùdó zọrọ ọjọ́ ọba ìjọba ọ̀dọ́ ìjọba ọ̀dọ́ ìjọba tẹ̀lé ìlú ìlú kan. láti jẹ́ sí àwọn akẹ́kọ̀ọ́ ní aláàfin alẹ́ alẹ́ kí ni a ní ìlú ọ̀ṣun jẹ́ gbólógbó rẹ̀ ọba ọba ọba ìtẹ̀ ọba fẹ̀. ọ̀nì tó tó bí tẹ̀sí mọ ìjọba láwọn eré ẹ̀sìn ẹ̀ náà ni amúhọ̀mọ̀gbọ́n rẹ̀ jọba. amúhọ̀mọ̀gbọ́n yìí wá sí mọ́tò wá sí aláàbìlẹ̀ yẹn tó ń ṣe àgbàbà sórí àgbàbà ẹ̀ máa ń sọ àwọn ọmọ yòó.

ọba lòun náà bẹ́ẹ̀ ó lọ pa ọba àlú mi ìdílé ọ̀dọ́. bàtà ń lọ ọ̀dọ́ mi máa kú ẹni tó kù tó yẹ dé ọba mẹ́rin ẹ̀yẹ ìjẹni làpá ọ̀rẹ́ yẹn. ọ̀dọ́ àti máa ní kí n gbé sí arákùnrin ìwà lóṣù ẹ̀rọ nígbà tó tá ọ̀pọ̀lọpọ̀ náà wọn kó lóṣù tí mi lábẹ́ ọ̀dọ́ bàbá tó bàbá tó ẹni tó tẹ́tí tó jẹ́ bàbá náà yẹn pọ̀ bẹ́ẹ̀ tó wá ká ìlú tó wá tó pẹ̀lú tó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó tẹ̀lé lọ́pọ̀ ìlú tí ìgbà tẹ amúnukọ́ kókó lọ. tí wọ́n ti rẹ̀ ní alábàáfì ní àṣà yìí gẹ̀ẹ́sà ó ní ẹgbẹ́ ẹni ní ọwọ́ tó fẹ́ ṣe káyìn nígbà náà káwọn lè fẹ́ nìkan ní mọ̀lẹ́tì wọn wọ́n lè ká one thousand láì So inú ó sì ń bí bàbá àbẹ́ ìgbẹ̀jú náà ó ka bàbá ọ̀. Wọ́n wọ́n ó ti ní sọ̀rọ̀ sí yóò rí tó ìgbẹ̀. Tó lọ́sẹ̀ bí bàbá àti ìfọ̀rẹ́ta fẹ́ sí ìgbẹ̀jú náà. Àlọ́ fáìn ẹ̀fẹ̀ ìṣọ̀rọ̀ bẹ̀rẹ̀ máa fún bẹ́ẹ̀ kọ́ ọba bẹ́ẹ̀ ọba yóò lè kọ̀ sí náà ni. Ìdúnà wa sọ̀rọ̀ sàmáà wọ́n lọ́dún ìgbẹ́jọ́ tọ́kì rẹ̀. ọdún tó kà ní ẹgbẹ́ ìgbà ọ̀rọ̀ máa ń sàkàrẹ̀ wá ní pé náà adìrẹ́ dà kọ́ ọkọ̀ bèèrè wá bí ní àwọn ẹgbẹ́ wa ọ̀nà àlùkà amálìkà ọ̀pọ̀ obìnrin náà tó lẹ́nu lọ́dẹ̀ kan náà. nígbà tó ní ó ní kọ́ńtẹ̀ èmi olùkẹ́ ìlàjà kìtàbùn kàrí ìdìnnà kò lóṣù lè wọ́n náà lóṣù láì ọ̀mánà ọ̀fẹ́. tó kà wá bèèrè lọ́wọ́ bí ẹgbẹ́ káfíń. لما كنت قاطعة أمرا حتى تشهدون kéyìn ò lè ṣe kẹ́kẹ́ àti ẹ̀bà ìjẹmánì àtàkà àmọ́ ìjẹmánì kẹ̀kẹ́. ṣùgbọ́n bí màá náà ṣe ìrọ́lá àwọn ìlú ṣe ní ìṣẹ́ mẹ́ta arábìnrin. gbogbo ọba ẹgbẹgbẹ rẹ ẹsẹ̀ náà olóyè. ó wá ní ẹ̀yìn nínú àwọn tí ó jẹ́ àwọn tí mìíràn rẹ̀ ló ń pè ní kọ̀sí. àwọn kan yà parí rẹ̀ o pẹ̀lú kọ̀sí ìlú wọ́n kí ẹ̀rẹ́ lẹ́kọ̀ọ́ bàbá rẹ̀ mi ò wí pé request mi request lọ ní ẹ̀yẹ ìgbó àtúnṣe ẹ̀ má dá. mo dàgbà fún ẹwà. ọba yóò ṣe bẹ́ẹ̀ wọlé ọdún mọ́fẹ́ nígbà tí mi ò. ó ní ní ìṣòro pé ó lóun fẹ́ sọ yìí wá ní ẹwà tí obìnrin máa ń kọ́kọ́ padà ó máa kọ́ lóyún. pẹ̀lú ó ní ìmìíràn àlùfáà lọ́sùn bá kù lé Èyí ló máa lọ kó ọpọlọ náà obìnrin. Ó lọ kó obìnrin wá bá ọkọ yìí. Èyí kẹ́ wá kó wò lé o, mò ń wò kí bí ara ilé kan tẹ̀lé lẹ̀ ọ̀pọ̀ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ọ̀pọ̀lọpọ̀ ìlú àgbẹ̀ ẹ̀ka bá ti wá lọ. Ẹ bá ti súnmọ́ ìlú rẹ̀. Táwọn tí wọ́n bá ń pàdé ní Nàìjíríà bọ́ ìlú rẹ̀ sí wọn. Wọ́n kàn ní ẹgbẹ̀rún ẹ bá kọ́ ẹ bá bẹ̀rẹ̀ lórí ẹnu wọn ẹ wá bẹ̀rẹ̀ sí máa wá sọ̀rọ̀ ní à ẹ̀rẹ̀ pé wà lọ bẹ̀rẹ̀ o ó wá lẹ́sẹ̀ ká sí ibi ẹ̀sìn mọ̀ àbílẹ̀ ìgbàlá fẹ́rẹ̀ bóni tí a fi gbọ́ sí alẹ́kẹ̀ wọ́n tẹ̀sí ní àyàkọ̀ ọ̀sùn ìmúlùkẹ́ bá ti dé àwọn tẹ́lẹ̀ wá pàdé ní wọn sọ̀rọ̀ ní ẹ̀bùn àtọ̀ wọn lórí ní wọn sáré gan tí a fi gun àtúwà lẹ́sìn ní kọlẹ́bí ọ̀ gbọ́dọ̀ ilé èmi ò máa lọ sí eré ìgbàgbà. olóògbé fún àwọn tó ní bá parí ọkọ wọn bẹ̀rẹ̀ wá ìwé ìwà yẹn ó lọ ní ó lọ ní ewu yàrá bẹ̀rẹ̀. àti mo ní ẹgbẹ́ àtọ̀ ìdáló owó ìwé fẹ́kẹ́ ni ẹgbẹ́ sàrà bíkọ̀ sùkùn ti gbé ẹ̀sùn ẹ̀ kárò ó wá sọ̀rọ̀ kárí pé láàárín súná òní kan sí lórí ìrọ̀lá fún mi. mo ní ìwé ìwé ìwé ìwé ìwé lọ́wọ́ tó fi lálórí náà wòlé pọ̀ sí lórí rọ àyè tí ó kùn ní ọ̀rọ̀ tí ó fi láyé ẹ̀ lẹ́gbẹ́gbọ́. sọ kí ìjà tí ṣe wọlé kan àgbà àbáyé kọ́ bí ẹbí ẹni lọ wá agbọ́n agbọ́n ẹ̀rọ wọn sá góòlù sí ẹgbẹ́ ẹ̀dínwájú ọ̀hún ó pa ó pa ó wá pa ẹgbẹ́ gbogbo ẹ̀ jẹ́ ó kí lọ́wọ́ ó wá di ọwọ́ tí mo fi fún òun kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ̀dẹ̀ sálẹ̀ rẹ̀. Àyùmọ̀ yẹn dẹ̀bí náà àti ká kálọ́ká tí wọ́n mọ̀ ká tí wọ́n mọ̀ náà lọ́ba tó ti sọ ẹgbẹ́ owó mẹ́rin àrẹ bọ̀ àbí wọ́n máa bú. Ìwúkẹ́ Òun náà tó náà bá òun kí lọ́dọ̀ tó sọ ẹgbọ́. Òun náà mọ̀ nú obìnrin tó rí máa Ó ní láyé gbọ́ àmì ìdúró nílẹ̀ sí ó ní ìfúnná ó gé wọn dọ́là wọ́n gé e lọ́kà wọ́n gé e ní àníyàn tó bẹ́ẹ̀ ṣe kò ní tó bẹ́ẹ̀ ṣe kò ní ṣe máa kí ló gé sẹ́yìn fún ìmáàmù ìdá fún àlèmóǹtàdọ̀ tí wọ́n yọ sí kò wá lé ní dúró lẹ̀ sí amúnalà láì sí èyí di akọ̀ǹpìlìṣì tó fẹ́ akọ̀ǹpìlìṣì láì sí èyí di débi tó fẹ́ dé ẹni tí wọ́n lọ wọ̀ ní kó ikú di lọ́wọ́. Ọ̀rẹ́ mi, bíjà dẹ̀bíra olùkọ́ni tó ń bọ̀ káàdì máa fẹ̀. Ìjà tó ń bọ̀ dẹ̀bíra olùkọ́ àwọn ọmọ gọ́ọ̀lù bàbá àzàbá. Bàbá wa jẹ́ ìpẹ́jọ́ ọ̀ka àbá mi, èmi ló ka àbá mi. Bàbá wa ló jẹ́ ìpẹ́jọ́ sí dẹ̀bíra kó wa náà. Olúwa wa bọ̀ ẹ̀jọ̀ bá àbá rẹ̀ kó lè débẹ̀rẹ̀. Wọ́n ti dùkú bọ̀bọ̀ ó gbẹ̀dẹ̀ wá lọ kúkú bẹ́ẹ̀. وسطر ما الوضع للكون التي أعملها سيف الحمام المعتدى ó ní inú àwọn àtà tí mo tún fẹ́ kọ̀ fún yín fàkọ́dísà máa pàbúlì ẹ̀ bí dún tọ̀lì bá ṣáwà lọ́ọ̀dá fàmáwà wà láwà فاعترضت دون الذي رحم وصدت به الجلد wọ́n parákùnrin kan ní yazid ibn al-muhallab yazid ibn al-muhallab àsìkò banu maya ló ṣẹlẹ̀ banu maya anáwá lẹ́yìn tí afáwà àdínlá àdínlá lè kú شنو هذا بالإسلام يعني العصر الإسلامي العصر الدائمي العصر الإسلامي العصر الأموي العصر العباسي عرفا العصر الأموي من يزيد ويجي يزيد lágbára ó wá fẹ́ lọ jáde ó fẹ́ lè vote against àwọn mọ̀lúkù balẹ̀ òmọ̀yà fẹ́ gbàgbà lọ́wọ́ ó lọ́dún kọ́ wọn tí ó gbàgbà tí ó fi gbàgbà lọ́wọ́ tó kọ́ lẹ́yìn ó ti wá múra láti lọ gbàgbé lọ́hún ọ̀dọ̀ àwọn bàánù máyà ó wá lẹ́nu kan tí àwọn bàánù máyà gbára lé agbójúlé lọ ń pè ní alifahad olùfahad akọni mmogunja ó wá lẹ́nu òsì pé ìlàkùnsánú wa yẹtí ìdọ̀rọ̀ mọ̀hálàbù náà lágbàdo ló lọ fẹ́ gbàgbé lọ́wọ́ ìlàkùnrin wa lọ́wọ́ alifahad ọmọ fáàlù wa lọ pàdé yẹtí ìdọ̀rọ̀ mọ̀hálàbù ó padà wá pa ọwọ́ yẹtí ìdọ̀rọ̀ mọ̀hálàbù kò padà wá bí nǹkan náà lè ta alágbèrí ni torí kú ó ní fakọ́lì sàmá ẹ̀kọ́kọ́ tuntun sàmá ní àlá kí ó ti láníyàn pé gíga hmm? ó ti láníyàn pé ń lọ bí gíga tọ́lì ọmọ àwọn tọ́lì ẹ̀kọ́ tọ́lì bù ẹni tí wá ṣẹ́wọ̀lì ọ̀nà lórí ṣẹ́wọ̀lì ọ̀nà bẹ́ẹ̀ ṣẹ́wọ̀ ṣẹ́ ìfọ̀ ni òpin ibi the peak of kíyàn dé ibi tó ga láyé ni yẹ̀dìdù yìí náà ló wá málẹ́wà ha lórí ìtumọ̀ wà ha ni owó kíkà lẹ wà ń ṣàkóso sàmáwó wà ní ẹ̀yàwó máa ń ní wà rí àìdọ̀ àìfà rẹ́ẹ̀lẹ̀ kí nǹkan ni wà ha wà pẹ̀lú wà ha àdìsí mi ara ti lẹ bẹ́ẹ̀ ni wà náà wà náà ni kí nǹkan súnyàn wà látàníyà. fi zikiri ẹ má jẹ́ kí ìrántí mi fẹ́ máa rántí nìṣó. Afa ibùdó a ní Makọ́dúsà máa pabú ní Yẹ̀zídún sọ̀rọ̀ ìmá ṣáájú èmi tí mo kọrin èyí. Àwọn èèyàn bíi ti kọ́kọ́ wáyé ṣáájú mi nu wọn ni Yẹ̀zídún ọmọ wàhálà. Òun náà ti kú lé sàmá sórí èmu háì ń wá pàpín iyì pàpín gíga ó sì rìn fàmáwà ha kò lẹ́ wà láwà náà kò sì sùn ẹ̀kọ́ tí ó tí ó sùn kí ló wá fà wàrà ibi ní wa kí ló ń wá ó fẹ́ bàbá ni ó fẹ́ bàbá ni ha wà olùsùn kí ló fà á tí ò ń padà wá rí ibi débi tí wọ́n ó ní fà á sábà tó ìlú rẹ̀ sí ọmọ wa dàbí ìlú jésù lù àìmù. ẹ̀yìn sábà ọ̀dọ̀ ọ̀nà kí n gbàgbé lọ block way mọ̀ ẹ̀mọ́ láti àfẹ́lẹ́ mi don block my way don block my view kí n kí n gbàgbé block way náà ti ní sábà ọ̀dọ̀ at least dúró náà lẹ́bi. against her لا تعتبرني دون النظر إلى التلفاز. Don't block my way against seeing the television. Where is it? So أنتم دون النظر. أرام أي طلبة. أي إخوان بلوغ المرام. أنا غني بلوغ المطلب. وأنا رام رمت أما رام الأولى من غير كاتب. أنا غني. كمان طلبة الجبل. جدا. أبني الجيل هذا àìlèjìdù ní gbèrè dága ní ọgbìyànjú alùháìmù lùkọ́ bàbá ọmọ ìjọba ìjọba wọn alùháìmù àdáwò ńlá láti bẹ́ẹ̀ àdáwò ńlá àjálù fìtínà tí yóò lè sọ̀rọ̀ rẹ̀ fún fọ́táyà ní ń pèrè gíní alùháìmù lùkọ́ bàbá tẹ́yìn ò lè fẹ́ẹ̀sì àníyàn tí ìlànà mọ̀ tó sì ní àkọlé kẹ̀kẹ́ adúrú ìjọba bàánú mẹ́yà ìmọ̀ bẹ́ẹ̀ máa jẹ́ olùdarí wọn sàmọ́ ó ti lámì àyíká kan kọ́bùlù ṣáájú mi tọ́ọ̀lì bá ń ṣáwà lọ́la lẹ́ni tí ń wá kó ń dé pààpin gíga kó lọ́wọ́ máa darí ayé fàmáwàá kò rẹ́ wàláwàá náà kò sì sùn. Mọ́kírámà ó ní fẹ́ àṣàrọ̀ ọ̀dọ́ ti dúnà lẹ̀bí rọ́mọ́. Ó padà wá kọjú dúnà lẹ̀bí rọ́mọ́ kò lè rí ibi dé ibi tó gbèrò má. Kí ló kọjú? Àlò ayé mú lòrò bàbá àjálù burúkú. Tó ń tí wà kọ́ni kí á gbàgbé níbi jíbi. Tó ń gbìyànjú jẹ́ o. Ẹ jìnnà. Fàtàrọ̀ dúnà lẹ̀bí rọ́mọ́.

أقول لك وانا في مو كل ابد قلت لك وانا يعني وضح دين آه، زباك عربا قلت لك وانا يزيد يزيج ومعلق عربا قلت لك وانا في أبن دابل عربا قلت لك وانا في الأكيد في عربا وانا تنتي ما سيتي من أغاني من سيتي وعلى فلا كين تصل قصة لسيني رجوا على سلسم هل أنا في من أراني نعلات جرى عليه الخرف دائما حسدا بدء ìjọ ń pè ní bíbí ọ̀pọ̀lọpọ̀ bíbí à ìṣe tí ó sẹ́ni kan tí ó ṣẹlẹ̀ sí fanukul máa kún tó bèèrè àmìnà òwò sórí alẹ́kọ̀ọ́ni ó yà náà lè rí mọ̀ pé ní kọ́nà àkọ́kọ́ ànábì ẹwà adé ọ̀hún òyìnbọ̀ pé pé nítorí ẹ̀ṣọ́ ni kí ló tó àwọn ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí ìrọ́pì pẹ̀lú mi kẹ́ ní ọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ ṣe mọ́ fún mi. hal ana bíbí ọ̀hún èmi ní àkọ́kọ́ ni. min àrọ́ọ̀nìyàn àrọ́ọ̀nìyàn jam'u al-irnin kí ló rí al-irnin ẹ̀wí. ìrìnnínú gàgà sáńtì lè ní ìrìnnínú ní ìmú yìí. ẹ wo ojú yẹn bá ń lọ ọ́ di ẹlẹ́ẹ̀kọ́ ni irinninu ni imu yii e wo oju yen bàbá n lo o di ni oju eleyii ẹnrẹ ìdílé ẹwọ ló ga dùn mọ ojú wa náà wọn ló ga ìtàlẹ́ fún mi wọn bá máa wá ń lò ó kì náà yà tá ń lè wọ́n ju lílà àwọn ìlú yẹn lálá ọ̀dá yìí fẹsẹ̀ láyé wọ ọ̀dàlẹ̀ àwọn fẹ́ fi wọ́n jẹ́ ọlọ́dún kí mẹ́ta bí láyé ó fi wọ́n fi ọ̀la min àrọ́ nínú ọ̀la àwọn tí wọ́n gba nínú gíga. Oyè wọ́n ní jáàrọ̀ ó sòdóró wọ́n ní lójóró náà kí lójóró bàbá mi gbójó òjóró lágbálọ́ ní àdìjá òwò ni àdìjá òwò ọ̀sẹ̀ òjóró àbòsí ń jẹ́bẹ̀ jáàrọ̀ ìyàjú ìdáwọ́rọ́ sọ́dún kùdà lílọ bíbọ́ ọgbà lílọ bíbọ́ ọgbà ẹ̀ẹ́dájà ó sábò sí ó kọjá ìlàwọ̀ látà àtẹ̀dúró ẹ má kọjá àlà àmọ́ ìwà ń ṣe ìbéèrè pé lóòótọ́ ó mọ̀ náà fún àwọn ẹ̀gbáǹpù tí mo fún yín ṣáájú ni o kẹ́ ẹ lè bá a mà pé n tó bá lè wò kó ṣẹlẹ̀ sí mi lójú ọ̀nà pé mo fẹ́ àkọ́ńpléyìn àkọ́ńpléyìn kí mi àwọn nǹkan ṣáájú ni o. هل أنا بدع من عراني نعلة تمنى قطع وين الله إن جدا dáàrọ̀ àlẹ́yìn sọ́rùkù dáàrí lílọ bí bọ́ọ̀bù aṣòjòrò fún wọn àti ká inú lọ́kọ́ yìí ẹni gíga nínú ìtàn lágbáwá kí ni òjé kó débi tí lọ má òjòrò ògbà ẹni tó lọ bá kọ́ olùpa ọ̀pọ̀ inú làṣẹ́jì tó náà tó padà fẹ́ lọ parẹ́ kí ló mú lọ parẹ́ òjòrò ni tó lọ bá rí kíkọ́ lọ bá kíni ọba tó ń kó pé lákòókò rẹ̀ ó wá lọ padà wá gbà á wá gbé sọ́dọ̀ àwọn ọ̀tá kí ló ìjọba ní ìgbàgbá ó lọ fẹ́ fẹ́ gẹ̀ẹ́sìmà yìí ń fara jù dáàbà àmà wọn pé ó bọ̀ sí tó fẹ́ fẹ́ òní láì lọ pé ní ó bá tó tó mọ̀ ní. tí ẹ náà kẹ́mi náà wá ń torí ẹsẹ̀ wàhálà yìí wá tó jòrò fún mi fún lẹ́mùsù ní kọ́ bọ́dé máa ń ti báwọn ẹni ńlá lọ sí ẹni قال وبالرياض نبات فطرون قبوب وليس يرجم إلا ما له ثمر وفي السماء نجوم لا عناد لها وليس يخسف إلا الشمس والقمر ولفضل يعني bàbá lọ síbi àbàtà fáwọn ẹbí ńláńlá ń bẹ nàbàá tún oríṣiríṣi fàákọ̀ rọ́wọ́ náà kú táwọn tó dùn orí mọ́ ẹ bá wá débẹ̀ owó ní wọn jábọ́ ẹ ibi ibi ibi èso ogi tí ibi àgbàdùn àbẹ̀lẹ̀ àgbàdùn ní ọmọ jábọ́ ọ̀sán ní ọmọ jábọ́ àwọn kan àwọn nǹkan mi ò ní jábọ́ nítorí fa àwọn tí ń jábọ́ òun ni aburú ṣẹ̀ sí àbẹ̀fọ́ ni àwọn náà ló sì dámẹ́ nínú gbogbo ìlú èso ogi kí ó dá lóko lórí ìjọsìn ṣé ewé ló dá lóko ní àbí igi ẹ̀fọ́ ètò wa dáa náà kí ni òun náà ní ọmọ wa sábọ́ ẹlọ́bí bí èso ògbìn mángòrò mángòrò dájú bí ẹ lọ ààrẹ ẹ̀kọ́ kí ni ẹ bá dúró náà mángòrò kaṣu bọ́ ó yẹ lọ́wọ́ kaṣu ní wà fún mi ìyá mi nàbà tó ń fa àkọ́rọ́ ọ̀nà kù ọ̀lẹ́sàlẹ̀ owó jàgbọ̀ ìlà máa láwo sàmàlú pẹ̀lú èyí tí wọ́n máa ń sọ lóko kémi àtìlẹ́yìn ara fúnfúnfún tí ìdílé sì kí kí la bẹ̀rẹ̀ká èso là ń bẹ̀rẹ̀ká àwọn ẹni bẹ́ẹ̀ káàrọ̀ mi ìfẹ́ ká èso súnmọ́ ẹ̀kọ́ ní ó dáa jù ló ní ìdùnnú òǹlà èso wa ní ìdùnkọ́ làwọn á ń tẹ̀lé kó ìwọ náà tí wọn náà bá ní ìláyéláyé ní ìṣẹ̀lẹ̀ ayé ó nà lóko jù súnmọ́ ẹnu bí ẹ bá lè ga tó ó ní ìṣòro yẹn nínú ó ń lọ wà lábẹ́ lábẹ́ ní aṣáájú náà ṣùgbọ́n láàlàyé àwọn a dáwọ́ máa ń kọ́ bíbí ni àwọn ànábì ọlọ́ ó tún ní wọ́n fi sọ̀mọ́ inú ojú mú láì dáadáa làhá bẹ́ẹ̀ bá dé sọ́nà oríṣiríṣi àwọn ọ̀ní ń bẹ́ ń bẹ́ tí ó dé kàtà ayọ̀kọ́ni wọ́n lé pẹ̀lú kùsàmù ilá ìṣàmù ṣùgbọ́n àlèkọ́ máa rò ó wọ́n lẹ́yìn táyé kùsàmù ilá ìṣàmù báwọn ìlàwọ́n ti wá kọ̀gbẹ̀wò láwọn ní ẹ́tírùsì mẹ́ òun tó jẹ́pọ̀ náà lọ̀gá àríkẹ́yìn àgbòṣùpálẹ̀ ọ̀gá àwọn olùtútù jábọ̀ wọn tó túmọ̀ pé òun ò kí ẹ̀ tó yẹ pé aburú ṣẹlẹ̀ tó àgbákò ṣẹlẹ̀ tó òun mọ̀ pé ìtumọ̀ kó ń dẹ́gẹ́ni òun dẹ́ni rí obìnrin fún aláàbẹ̀ dán من أرانين أولى جار عليهم صرف دار وعقدة orúkọ lẹni àkọ́kọ́ nínú àwọn àrọ̀ní àwọn onímú ńlá àwọn ẹni ńlá dáàrọ̀ àlẹ́yìn sísọ́rùkù dáàrí lílọ bíbọ́ ọ̀gbá sòdówó fún wọn ọ̀dọ̀ ní wọ́n ṣe bábá wọn ṣe àjúmọ̀ bí wọ́n ti kàkúlẹ̀tì ẹ̀ wọ́n bá bá mi wá àkàdà kí lílọ bíbá lílọ bíbọ́ ọ̀gbá ṣe àṣejìlẹ̀ wọn lórí onífọyín náà náà lásìmí ìlúmọ̀ kọ́ bí ìhò ìlàjì àfihàn òun náà máa lọ sí ẹ̀rọ ọ̀sẹ̀ ìṣàhà ṣùgbọ́n pé ní ànáàlà aláwọ̀sí ní àfààlà náàlà ní orí bẹ́ẹ̀ ànáàlà omori ọbẹ̀ àlẹ́rú ní gbogbo yẹ̀ sí ọlọ́run mú mi jẹ́ pé ní ti wà ìtàdí ni ànáàlà olùmọ̀kànlẹ̀ omori náírù gangan ní lérí àlùmọ̀kànlẹ̀ yóò dámọ̀ mẹ́kìlá wọn tó gbà lórí omi náà padà padà yà akídùhù kéèdù gẹ́gẹ́ àwọn máa ń tú lẹ́gbẹ̀ẹ́ agbẹ̀rẹ̀ kéèdù àwọn máa túmọ̀ àtọ́là kéèyàn wà máa nà akídùhù àtìlóbùhù máa nà akídùhù àtìlóbùhù lam áàlù lam áàlù túmọ̀ lam áàlù ni lam òkọ́sìl lam òkọ́sìl túmọ̀ lam òkọ́sìl ni ní hẹ́sìtẹ̀ ni ò ní sáyè ṣètò lẹ́mọ̀ẹ́lù ti ìdábìlẹ̀ gbogbo tí mo bá ní lábàá níbi lọ. àbí àtàràn ìzhab ilẹ̀ ìgbàdúrà lẹ́mọ̀ẹ́lù ti iná sẹ́wọ́tì ní ọwọ́ dúró láti ràn lọ́wọ́ lẹ́mọ̀ẹ́lù rọ́ ọ̀bì láti rọ́ àbà yẹ́rù àbò rọ́ àbàlì ẹ̀rọ rọ́ àbò rọ́ àbà yẹ́rù àbò rọ́ àbàlì. maana àrọ àbàrí asúláhà ó tó nǹkan otu kò lè bí ẹ̀ ọ̀rọ̀ àbà tó lè bí ẹ̀ kí ẹ̀ tó nǹkan alifasad ìgbébàjì alifasid ó ní lè máa kọ́ tí bá mú fàyín àlálátìmí ìmọ̀kọ́ dínírò lẹ́bí àti ìlú tí kádàrá bá mú mi rí tí ń wá lámàálù ìní sáì ṣètò fi rọ́ọ̀bì sàrá láti tún tó ti bàjẹ́ ṣe. gbogbo tó bẹ̀rẹ̀ yín kọ́ èmi ti ń lo ti jákàmù náà mo ní wá lóbi bébí tí wọ́n ń wo tí mo ń kakulé sí ọlọ́run wọn ní kúrò àmì bẹ́ẹ̀ èmi ò ní ó gba àwọn lọ́sọ̀ àwọn dákàtà wọn yóò fi wọ́n ṣe àríkọ́gbọ́n èyí tá a ṣe ìkọ́bí tí wọ́n. lọ́rọ̀ máa ń kéde sára yàrá méjì mi lọ síbi tí akídùbù èyí tí ń wá lam áàlù èyí ṣàṣe tó fi ra ọ̀rẹ́ ìṣàrá láti tún nǹkan tí ó bàjẹ́. ìyá kan níbi ṣe. ولقد سمع أمر إلى أوتاره فحاط منها كل عال مستمع فاستنزل الزبانة وزر وهي من القابل في الجو أعلى منتمع أمر قل صلوا أنتني أمر بن أمر ابن عدي أوكي ها أخذ لعبة عامل كده ابن عديش عامل كده عديش يبقى ده قبلاء قوي يبقى دباع يبقى جزيمة كلمة ويبقى جزيمة رح عامل وبطل غلط دباع دباع كل ما يعمل دباع ولا

rìkọ́ọ̀ṣì òní àdúgbò lóbìnrin tó tẹ̀sí náà. nígbà tí rìkọ́ọ̀ṣì fẹ́ ní ọkọ̀ jẹ̀dí mà ló fi lọ pé ọkọ̀ tó nù wọn lọ ọ́nà àdúgbò fún mi. tó lọ amúlù àdúgbò tó bí amúlù ó wá kíkẹ́ jẹ̀dí mà ó wá ní because owó rẹ̀ ká owó rẹ̀ kí kí n fi ọ̀ ó ní ẹgbẹ́ mi nígbà ṣé kó gbà ṣé kò nígbà ẹ̀ tó a fún ẹ̀ ìkọ́sù wa kọ ní ẹgbẹ́ tó dà invite ẹgbẹ́ wọn sí i tí ó bá wọlé pa wọn ọ̀gá wá àwọn yòókù fún wọn lọ́tí tí wọn ò dà inú sòrò tó fọgbọ́n àwọn yòókù fún wọn lọ́tí tí wọn dà inú sòrò tó àwọn tó bá kó wa fún wọn lọ́tí mi wọ́n fi kan pé títò ní lè mú dada lọ fún ọ. ṣùgbọ́n èmi tèmi ẹ̀gbọ́n mi nǹkan ọkùnrin mu ní ọtí ọtí tí ó fẹ́lẹ́ tí ò sí ọ̀gá náà ó mú èèyàn àti oníṣàyẹ̀wò kí ó máa ṣiṣẹ́ because you see I think it's right on another level. That's not more because ọba wẹlé ọba ẹ̀rọ ẹ̀rọ sínú tó lọ́wọ́ ọgbẹ́lẹ̀ ìjà sínú ẹ̀kẹ́ náà. Nígbà tí ẹ̀rọ ẹ̀rọ máa ṣe náà ẹ̀rọ náà ó ní ẹ̀gbọ́n ẹ̀rọ ẹ̀rọ lọ́kọ̀ ẹ̀rọ àwọn ẹ̀rọ lọ́kọ̀. Ráàmù ní amú àyí olùbẹ̀lá dìbò. Ẹ̀yìn ìgbẹ́jà àìjẹ́rì káwọn ètò ẹ̀gbìn kò gbọ́ àbẹ́kùn àwọn ìjẹ́rì ọ̀ṣẹ̀ àwọn obìnrin wọn rẹ̀ àdínì lọ́jọ́ ìgbìyà lẹ́nu ìyàwó kálọ́gbẹ́ nǹkan tó lọ́gbẹ́ kálọ́gbẹ́ kọ́ ẹ̀yìn àti bàbá rẹ̀ àwọn ọmọ rẹ̀ kọ́ ẹjọ jẹ sí ẹ̀gbọ́n ìyá rẹ̀ wọn bí ká òun na bá náà kọ̀sílìkù tí ó jẹ́ òṣìṣẹ́ fún gẹ̀ẹ́sìmọ̀ sáré kẹlá ọ̀tẹ̀ tó ní kọ́kọ́lẹ̀ tí ó gbọ́ màtí ẹni ìfẹ́ tẹ̀símọ̀ àkójọ kò sí ní ìbọ̀dì tó lè jẹ ọba nínú wọn tó fẹ́ rẹ̀ ó tún wá fún ní alábàágbé tó wọ́n sọ lẹ́yìn láti ilẹ̀ tí wọ́n tó ka ẹ̀fẹ́ rẹ̀ àyè. ó lọ ti máa ń kọ ọ̀gbẹ́ lọ́wọ́ sí ẹbí oṣù ẹbí wáyà wá gbé wọn. Jẹ̀sùn ẹ̀ ìfọ̀ ọ̀gbìn ní amúnú ìdúró ó gbé wọn nímú ó gbé wọn lọ́wọ́ kan kó ní àwọn tó gbẹ̀yìn dà tó rúkú bàjẹ́ ẹ̀yìn àbínú ẹgbẹ̀rẹ̀ àwọn ẹ̀yìn ilé ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ tàbí wá bínú ìwà àwọn ọ̀sán ti bàbá ìgbẹ̀rẹ̀ wọn àwọn ẹ̀wọ̀n mi ẹ̀rẹ̀ àwọn ọ̀sán tó ti báyìí ó lè mọ̀ nígbà fún ara ẹ̀sẹ̀ ìyàwó so yóò lè fẹ́ ti ṣe mọ́ ìlú jẹ́ ah nítorí

owó tí wọ́n ti di bílẹ̀ ìrà kọ̀ ìgbà tó wà ní ẹnu gbó ẹ̀rẹ́ tó wà kò mú un ká nígbà tí yìí mú ilé orí ẹkùn máa yẹ kí ọdún báyìí mọ orílẹ̀-èdè òkú rẹ̀ ń ká ní ìmọ̀ ìlànà ẹ̀dẹ́ o tí wọ́n lọ sí netflix two seventy mọ́tò ti tó olùbárakọ́ ó ti lọ sọ ọ̀rọ̀ lọ́wọ́ nínú àwọn olùdó wa kúná ogun àwọn olùdó wa kàkàrà àwọn pàmòlà rẹ̀ bí a mú òsì pẹ̀lú kọ̀ òlọ sí ilé ìdàgbàwọ̀. Ó wọ lásìkò láti rẹ̀ kí ẹ̀ ló gba ọ̀rọ̀ lọ́dẹ̀ òsì lára. Bí náà sáàmì orí arákùnrin bá lọ́lẹ̀ tí ó tó lé máa ya ẹ̀rẹ́ rẹ̀ sí níwájú lé tó tún bẹ̀rù sí eré ìdí orí jẹ níwájú. Ó lọ sí báyìí báyìí á mọ̀ fún òun Ó sì gbó kàkà mọ́. Inú òkè àyẹn, a ti قل بيدي لا بيد أمر بيدي لا بيد أمر في بعض يا قاعدة قال أنا وما فيني وما في أمر الصبر بس لا بد من أبناء يوسف الله jáwọn òbí náà wọn káà máa ń kájú kù lára rẹ̀ wọ́n lọ mú wọn lára àdá wọn lára ẹ̀mí tọkọ nígbà bẹ́ẹ̀ ni bàbá òun ní ìgbà náà àwọn èèyàn ń bẹ̀rẹ̀ ìgbà wọn àti ìgbà bẹ̀rẹ̀ síbi tí ó lè dé wọ́n lọ pé ó mú pàdé dámẹ́jì ó sì wà tó pọ̀jù ó sì pláàni ẹni tó tó pọ̀jù ó fẹ́ wọ́n bà tí wọ́n náà bá wà ti ká nínú ẹni tó wà tó pọ̀jù tó wà sí ìlú ní pláàni tó ń lọ ọ̀dì rẹ̀ wọ́n ní wà kọ́ ní sàmà amúrún ìlà àwòtá àlè sàmà ó ga ó lọ sí háì fòfì tí àwòtá àlè àwòsàn ìjáàmù wáṣà wáṣàrù ẹni tí ó lé díẹ̀ lọ́wọ́ àdéhùn tí ẹ̀fẹ́ lọ bẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹjọ́ páyà tó pa hábẹ́rẹ́ ẹni sì wáṣàrù ẹni mọ́ tó ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀bá tó dúdú wọn tó tọ̀ ọ̀bá tó ń tọ̀ pápádà ó jẹ́rí lẹ́nu jẹ̀jẹ̀ lọ. kọ́lẹ́kẹ́ wáṣàrù wàhù wáṣàrù wàhù òye ni làbá ẹ̀rọ amúrúmà ti dìde pẹ̀lú àníyàn kí mo fẹ́ lọ pa àwọn tó lẹ́jẹ̀ wa lọ́wọ́. ó wà débẹ̀ pàṣípàṣọ mi ní arábìnrin rẹ̀ tó fẹ́ gbẹ̀sán lọ yẹ ó wá sọ dẹni lẹ́ẹ̀lẹ́ ìṣítàtọ̀ jàǹdà hu fìlhàtì alhàtùlì lẹ́ẹ̀lẹ́ àdúrà wọn máa ń lọ bẹ́ẹ̀. pàṣípàṣọ mi ní ó wá sọ di nǹkan lẹ́ẹ̀lẹ̀ lára arábìnrin fúlà áhẹ́lì mùsà gbogbo tó ga arábìnrin èèyàn ńlá ni ọba ni tó gbé yẹn bẹ́ẹ̀bẹ́ẹ̀ ó sì wọ́gbẹ́ ó lo pílánì ẹ̀bí lọ sọ́dẹ ní ilẹ̀ ẹ̀lẹ̀ ó ní fásitì aláìsà báyà báyìí ni amúlù ó kẹta kọfí ni ó dàbà amúlù bí alákọ̀ọ́ni àwọn àti wọn mọ ẹgbẹ́ni alákọ̀ọ́ni kò sọ pé ó ní wọ́n kọ́ sàmú amúlù amúlù tó ọmọ àbúrò gíní ṣàzàbímà ẹ̀yẹ́dẹ̀ tó ó ní wà pàtàkì zàbá báyìí ni amúnú ṣe sọ zàbá òkalẹ̀ lórí àṣà ọ̀la rẹ̀ kọ́sílán kí la fi kọ́sílán lára zàbá àti tó kọ́sílán lára àti tó kọ́sílán fún ọ̀rẹ́ àti láti fún ọ̀rẹ́ àpẹ́wò lówó wọ́n ti mú ọjọ́ ìlú ìgbà ìlú lówó. قصرا وجئت قصرا وعلى القصر رضا اه كلام جاءت قصرا قصر ثم ها يبا القصر من تقا تقا نبغى جئت قصرا وجئت تقا تقا tó ní fàṣáńdà lọ zàbá àbáyìí ní amúlù ti sọ zàbá wò kalẹ̀ lórí àga ọ̀la rẹ̀ kọ́sọ́ ní tìtakìtà. wáyà nínú ọ̀kọ́ bí ìlú ṣe ìjáwé ọ̀kọ́ ọ̀bù ní àta. Ramata, Ramata, bóni ló ń gbé jẹ? Ìrọ̀lẹ́ mọ́ àtà ó máa ń fò lókè ni wọ́n fẹ́ láti jí nǹkan gbé níwà fún ọ̀rọ̀ pẹ̀lú àmọ́ olókè báyìí wọ́n yìí jí nǹkan gbé níṣẹ́ nílé yìí mọ́ ní wọ́n gbé ní ọ̀rọ̀ lọ́kẹ́ yàrá wà àdìgbà gbá sí ní lọ́rọ̀ àti nígbà bàbá máa ń pè ní ọ̀kọ́ wò ló ṣe ìjáwó àtàrà sílẹ̀ bàbá wà lókè kò ṣeé mú ìdíkà ìrẹ́gbà lọ́wọ́ ẹ̀kọ́ ìmẹ̀lọ́wọ́ rẹ̀ wọ́n bí arábìnrin bàbá rẹ̀ ṣe dàtó tó ń bẹ lókè àwọn ọlọ́ba lọ́ba àsìkò náà tó ó fẹ́ dàbí kò ṣe é mú bí òkọ́ bìrú ìdáwó àtàgbé ń fò lókè àìláàmù ìtàmá ó gàdá má sọ sí ìwà tí amúrọ̀mọ àdúyìí tó wà dìkanú tó sì wà púpọ̀ tó ṣe pàṣípàrọ̀ náírà dàbà ó wọ́n gbọ́ tó fi sọ dàbà ò ti ń bẹ lókè bí ẹni tó ń bẹ lẹ́yìn tó ṣe pé òun náà kọ́ òun náà òun ò ní jákàmù náà nítorí òun fẹ́ ṣe kọ́. wọ́n máa rìn lójú ọ̀nà rẹ̀ ọ̀ntú tí wọ́n ṣe. ṣe